ṣoríire ni ká pe léyìí àbí kan yòókù <laughs> gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí yorùbá wuyì ẹ bá wa sọ̀rọ̀ eh? united emirates wọn ò fún wa ní físà wọn ò rí inú físà wa àwọn à ń bẹ̀ àríṣẹ́ ṣe à ń ṣiṣẹ́ wọn ò fún wa lówó gbogbo ẹ̀yin tẹ́ takú sí pẹ̀pẹ́ ìní wálé hmm, ẹ kú oríire. Dubai ti lift físà ban lórí nàìjíríà Hmm. ìyẹn náà wàá tọpẹ́ ó tọpẹ́ àmọ́ bóyá oríire ni bóyá oríire kọ́ up to you in the comment section lẹ́yìn ìjọba Tinubu lọ sí India <laughs> tí àwọn lọ́ọ̀yà sùn lọ tí gbogbo wọn sùn lọ nínú kóòtù yọ tó ń dájọ́ presidential election Tinubu bàbá Jagaban India hmm. bàbá wa fi ẹsẹ̀ kan wọ́n fi yà ní Dubai United Emirates wọ́n lọ bá president wọn sọ̀rọ̀ president Mohammed Ibn Said pé ah wà ọ̀gbẹ́ni eh, èmi àti ẹ pàdípàdí ni wà náà àwọn ọmọ mi kílẹ̀ tó fún wọn ní físà àwọn ọmọ mi kílẹ̀ tó ń fìyà jẹ wọ́n ọjọ́ conclude lọ́rọ̀ kan wọ́n ti lift band o wọ́n ní Nigerians ẹ lè máa wá sí Dubai ẹ máa wọlé wá gbùdùgbùdùgbùdù ẹ máa wọlé wá gbàdàgbàdàgbàdà Dubai ah ìjà ti parí wọn láàjà mọ́ gbogbo àwọn kan jẹ́ olówó àwọn actress àwọn actors inú wọn ń dùn ni wọ́n ń jó wọ́n ń yọ̀ pé ah a lè máa lọ ṣe bísínẹ́sì wa a lè máa lọ ṣe everything ẹ tẹ́lẹ̀ máa gbé olóṣó lọ náà <laughs> òun náà a lè gbé olóṣó lọ. Dubai ẹni tẹ́ bá mọ̀ Dubai Dubai was a desert Dubai came to limelight in 1990s, early 1990s. Ní Dubai dín táyé mọ̀. Dubai yẹn ló wá gbé visa ban sórí Nàìjíríà. Wọ́n yọ visa ban kúrò, òun la wá ń jó la wá ń yọ̀. Wọ́n ní tí ò bá sí àlálìmọ̀, èèyàn máa jẹ àràm. Olóòwò ní jẹ́ńjẹ ọ̀tá ẹ̀, ọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ gbọ́bẹ̀ kaná. Bàbá Tinubu, I will applaud you, you have tried your best láti jẹ́ kó gbé visa ban kúrò lórí Nàìjíríà so àwọn ọmọ àwọn ọmọ nàìjíríà wọn á lè máa lọ continue ọmọ ọ̀dọ̀ ṣíṣe we have many doctors tó yẹ pé ìgbẹ́ ló ń fọ̀ lábroad we have many lawyers tó yẹ pé ilẹ̀ ló lọ ń gbá ní abroad we have many educated people many product of Nigeria that can work and build Nigeria the same way the Dubai people tí wọ́n build àwọn ọmọ wọn tí wọn ò jẹ́ káwọn ọmọ wọn lọ́ta lọ jẹyà láti 1990s ṣé rántí pé bí Dubai ṣe ń build rẹ̀ torí mo mọ̀ pé àwọn pa yín wọ́n ń wo show mi nígbà tí mo pariwo pé àwọn Dubai kinní kan ẹ lọ ṣe meeting mo fẹ́ káwọn àwọn pa yín àwọn secretary yín tí wọ́n ń wo show mi kí wọ́n tún wo eléyìí náà kó wá sọ fún yín kó tún ṣe eléyìí náà pẹ̀lú yín bàbá Tinubu kí ni Dubai kí ni wọ́n fi wọ́n fi ṣọ̀rọ̀ ajé number one thing tí wọ́n lò láyé òun ni tourism they generate more money if not much money from tourism though wọ́n ní oil àwọn náà ní epo But tó ń jẹ́ tourism nàìjíríà eh, ni wọ́n fi ń generate owó jù nílùú wọn tó bá wá pé ìlú tó bí tourism jáde ní àgbáyé wọ́n ní pé ìlú wo ló gbé tourism tó bí mo lè fi ọwọ́ ìsọ̀yà pé ilẹ̀ Yorùbá ilẹ̀ aláwọ̀ dúdú Nàìjíríà ni ẹ mọ àwọn natural resources ta ní ni ṣé omi Ìdànrè la fẹ́ sọ ni ṣé òkè Olúmọ ni ṣé ti Badagry ni kò sílùú kan mi in part of Nigeria o nílẹ̀ Yorùbá kò sí ìlú kan tí ò lè generate owó gidi fún tourism ní ilẹ̀ Yorùbá bàbá Tinubu kí ni àwọn ìjọba Yorùbá ń wò Dubai only have gold they have oil oil and they also have tourism wọ́n build tiwọn ni not even naturally, naturally made man made ni wọ́n they put their effort to build that. Now náà wọ́n tí wọ́n ń ṣe ilẹ̀ kan ní Abu Dhabi nísìn àbí wọ́n ṣe tó máa jẹ́ the tallest ó ti wà nínú world Guinness World Book of Record the tallest Can you um, let me say um, sky skyscraper tí wọ́n build nísìn if nínú world Guinness Guinness World Book of Record or whatever wọ́n ti recognize it. And many people will be going there again from all over the world. From all over the world láti máa lọ wo wọ́n tún máa generate owó níbẹ̀ yẹn. Now tourist center tiwa. Ni mo sọ pé fídíò yìí ẹ̀yin lẹ máa mọ̀. Bóyá we should celebrate pé wọ́n lift the band lórí Nàìjíríà. In the first place, why are we traveling outside? Àwọn other countries ń travel lọ sí Dubai, travel of sí everywhere láti lọ enjoy ni. Why we Nigerians are traveling everywhere and there, we scatter every everywhere. Doing ọmọ ọ̀dọ̀, the worstest job in the world, àwa là ń ṣe. Why tí ọmọ ẹlẹ́ran ń jẹ gungun? white ọmọ aláṣọ ń wà kísà white ọmọ olómi tó ń pé òǹgbẹ white ìlú tiwa ò lè da láti wà fún àwa láti gbé white àgbọ́dọ̀ máa bẹ̀bẹ̀ fún físà yes you have tried your best you said maybe government cannot do everything for any for everybody yes agreed bẹ̀tùbá Tinubu lẹ́yìn tẹ́ bá ṣe lé ìtàn ṣé rántí pé ayé Buhari ni wọ́n gbé fisa band lé wa lórí and Buhari did nothing sí báwọn ọmọ Yorùbá ṣe àwọn Nàìjíríà ṣe pariwo tó nígbà yẹn because àwọn ọmọ Fúlàní wọn ò síbẹ̀ tí wọ́n ń jẹ̀yà Yorùbá ló pọ̀ jù àtọmọ Ìgbò tí wọ́n ń jẹ̀yà I am not I am not trying to be, to discriminate but àwọn laskata àti gbogbo òlú jù tó pé gbogbo time tó yẹ ká máa fi lọ da ẹran ìwé làwọn ọmọ tí wàá fi lọ ń kà after tó máa wá kàwé tí wọ́n di doctor tí ọmọ lò bí ten years kó tó parí medicine ní school àwọn product máa help Nigeria tí ẹ̀yin fún ara yín bàbá Tinubu tí ẹ̀ máa lọ sí India China um, France láti máa lọ gba medical treatment àwọn ọmọ tó máa kà tó ka ìwé tí wọ́n fi gbogbo ọkàn wọn sáàfù nǹkan tó wọ́n fẹ́ dì láyé that they work towards it wọn ò ṣe lóṣó wọn ò lè máa gbé colorado wọn ò lọ jalè wọn ò lọ jíyàn gbé wọn ò lọ ṣe of, all sorts of nonsense wọn fi àyè lẹ̀ wọn ka ìwé wọn gboyè nígbà tí wọn wá ríṣẹ́ ìyá to ti kọ́ wọn ní tó to sanwó skul wọn ìyá wọn á tún padà lọ ta ilẹ̀ bàbá wọn àbí kó lọ gbowó lápò owó gúrúmì for them láti get a visa imagine Anthony masters nílùú òyìnbó ó wá ń fọ di arúgbó imagine Anthony phd ní dubai ó wá lọ ń gbálẹ̀ ṣé ni àwọn ọmọ tí wọ́n ń ṣe wáì tí generate iṣẹ́ ní ìlú wa. why ti security ò sí fún àwọn tí wọ́n ti lówó nílùú òyìnbó kán wá sí nàìjíríà kán wá dá ilé iṣẹ́ sílẹ̀ ó ní mo ṣe sọ pé lifting the visa on Nigerians even including the whole world tó máa àwọn ilẹ̀ Igbo ń sìn àwọn European wọ́n ti wá sí <laughs> wọ́n ti wá sí kiri sí ilẹ̀ Igbo embassy so ìtò wà nílẹ̀ ìtò wà ní Lagos state Yorùbá ti àwọn Yorùbá nìyẹn so nílẹ̀ Igbo náà sìn àwọn náà lè máa travel ìgbà ọlọ́mọ akú nínú slavery sa. must we travel before we make it must we ṣé a ni a ni koto a ni koto ti tó lò ni ṣé àní tó wà ráǹtì Lati do ni nílùú Lati láti túnlù tiwa ṣe ni security zero Ati àtijẹ àtimu zero àwọn èèyàn lọ ń bẹ́ sómi bẹ́ sódò. So nítorí pé wọ́n fẹ́ tó pé kán lè bá a jẹ we don't ask for much all we ask for ni pé kárọ́wọ́ ti bẹ̀nu gbogbo wa ò lè jọ lọ́rọ̀ àmọ́ kí gbogbo wa jẹ́ olówó olówó lẹ́nu tó lè ti ọwọ́ bẹ̀nu tó lè rí nǹkan jẹ just to feed ourselves in a country that is blessed and rich a country tó pé a ní ọrọ̀ ajé tó a ní epo tá a ní nílùú wa ó tó ó tó ó tó kọ́ ọmọ nàìjíríà máa gba sálárì yìí tó bá tí ì níṣẹ́ ẹ ti jọ subsidy owó epo owó epo wà lókè baba assume you are trying but i won't be biased you are trying your best you want nigeria to be good what if after four years tí ba bá wọlé lẹ́lẹ́kejì kí ló feta jẹ́ fate àwọn ọmọ yorùbá àwọn bàbá Awólọ́wọ̀ náà ṣe nígbà tiwọn wọ́n build Nigeria. wọ́n ṣe free education wọ́n ṣe oríṣiríṣi Lagos um, West, Western House ní London wọ́n ṣe everything oúnjẹ dínwó ìlú ọrùn fáwọn ọmọ tálíkà láti gbé ṣùgbọ́n gbà tí àwọn alágbà kò débẹ̀ ṣe pé wọ́n padà bá jẹ́ ló dífá fún wa wípé ilé tó dà ilé tó ṣe kínní kan ilé tó dàwó lọ́jọ́ kan péré tẹ́ni tó ní ilé ò lówó lọ́wọ́ o ó lè má ṣe é tún ṣe fọ́dún mẹ́fà baba after you do all this thing tí wọ́n ṣí ban lórí lórí wa pé ká máa wọlé wùtíwùtíwùtíwùtíwùtí ká máa wá aṣọ ọmọ ọ̀dọ̀ which we don't even mind láti ṣe because pàtàwọn àbá tí wò bá ti wúlò bàbá oníbàbá náà lọ máa lọ sáàdì we are ready to go there with masters with phd with whatever You táwọn ọmọ wa bá kà àwọn doctors wa àwọn àti wọn study law àwọn product ẹ̀ kan wúlò fún nàìjíríà àwọn activists wa I want tó àwọn ọmọ wa tó pé wọ́n lọ read bis admin náà read school. I want bankers wa want engineers wa They are busy, languishing in the desert on their way to foreign countries. And we don't even care whether anybody lè kú sọ́nà. We, our, our youth always risk their life láti lọ sí anywhere. To the extent pé Nigeria should be ashamed during Ukraine àti ẹ̀hún um, kí ló ìjà Russia wọ́n ní wọ́n ń wá àwọn tó fẹ́ lọ defend um, with Ukraine against Russia and voluntarily our youths, both girls and boys are coming out láti risk ẹni tí ò mú ìbọn dání rí ó dùn wọn lọ risk life òun many were even saying they prefer to die sí foreign country than káwọn kú sí Nàìjíríà lọ because one after the war ẹni yẹn máa di citizen Nigeria ló apply jù fún visa Ukraine láti lọ fèsì ogun you can see how worse it is you can see how worse people are people people are I want, I want you want, wà I don't even know what to put it wọ́n rẹ́dà àti sacrifice ẹ̀mí wọn láti kúrò Nigeria lifting the ban lifting the visa ban on Nigerians I think mi mo bẹ́ẹ̀ ṣe but to me I think àwọn olówó nìkan ni wọ́n máa rí àwọn tí wọ́n ń ṣe business gold tí wọ́n lọ ra gold ní Dubai àwọn nìkan ló máa rí as an opportunity because many of them their business has collapsed so and again àwọn náà tún wà assist our family wọn àwọn náà máa rí as opportunity àwọn kan ti jẹ tán ti yó ní Nigeria tó fẹ́ lọ ṣe tourism ní Dubai àwọn tó máa gbólóṣó lọ internationally olóṣó àwọn nínú wọn máa dùn àwọn bankers wa àwọn engineers wa tí pé ìyà ń jẹ wọn Nàìjíríà tí wọn ò rí nǹkan ṣe láti travel out náà òpó òun ló kàn àwọn nínú wọn máa dùn wípé at least pálí àwọn ọdún mẹ́wàá táwọn lò ní yunifásitì ọdún mẹ́jọ tabaka strike mọ́ ẹlòmíì lò tó thirteen years ní school àwọn yẹn inú wọn máa dùn bó tiẹ̀ jẹ́ pé wọ́n gbà kámú ni ọmọ tó study eh, tó study engineering ó fẹ́ kóun jáde kó máa practice ẹ̀ ni kò ní dé Dubai kó apply kó n fẹ́ ṣiṣẹ́ engineering or office work yìí o lébra ló máa lọ máa ṣe a máa lọ fi ọpọlọ tó pé tó fi kàwé a máa lọ fi ru yẹ̀pẹ̀ ni àwọn ọmọ wa tó read medicine medicine wọn ò ń jẹrà mọ́ wọn nínú ni Thank, um, God bless America even though àwọn náà à ń jẹ̀yà níbi bí yìí o but wọ́n tún fún àwọn ọmọ wa ní opportunity láti padà sí school bó tẹ̀ jẹ́ pé wọ́n máa yá student loan tó jẹ́ pé after tó máa kúrò ní school wọ́n á san gbèsè thirty years wọn ò ní tí ì san tán bẹ̀t kí ló mú nàìjíríà tí nàìjíríà ò lè dáa kí àwọn ọmọ ìlú mi kó máa wá sí nàìjíríà náà láti wá ṣe rere kí ló mú àwọn ọ̀dọ́ nàìjíríà tí wọ́n tí wọ́n sọnù sí desert nígbà tí nàìjíríà ní what it takes fún wọn láti dúró ní ìlú wọn bàbá Bọ́lá Ahmed Tinubu after your four years what will be the fate of the Yorubas nígbà tí àwọn tí wọ́n da iṣẹ́ bàbá Awólọ́wọ̀ nù tí wọ́n da iṣẹ́ bàbá Jákàndé nù wọ́n máa tún padà sórí àléfà tí wọ́n tún padà sórí àpèrè tí wọ́n tún padà sẹ́nu iṣẹ́ ẹbí wọn ọ ọdún mẹ́jọ lè máa lò lẹ́yìn ọdún mẹ́jọ kódà bẹ́ẹ̀ lọ ọdún mẹ́wàá lẹ́yìn ọdún mẹ́wàá yẹn what will be our fate Sunday Adéyẹmọ Ìgbòho ṣáwà lẹ́yìn odi bàbá ẹ ṣe bí ẹni pé ẹ gbọ́ wípé ọmọ Adéyẹmọ wà lẹ́yìn odi ẹ ṣe bí ẹni pé ẹ mọ̀ ohun tí Àdìsá Májàsọ́lá ń jà fún ṣe bí ẹni pé ẹ ti ẹ èèyàn kan ti ẹ ti ẹ gbọ́ orúkọ yẹn rí bàbá tó bá jẹ́ Àtíkù ló tún wọlé tàbí Pétérù Òbí ló tún wọlé I am very sure wípé wọ́n á mọ ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tí wọ́n á ṣe ní abrakadada abra wọ́n á mọ bí wọ́n á ṣe tó tí ọmọ wọn tó wà lẹ́yìn odi tó máa fi wọlé even though tí wọn bá ń sọ pé àwọn lift ban yẹn lórí ẹ̀ with immediate effect then bàbá Tinubu àwọn ọ̀kan ò mọ̀ yín àwa kan mọ̀ yín I know you are a very smart person even when we were, when we were shouting ẹ má dìbò ẹ má dìbò ẹ má dìbò I said it several times, and people think I am working for Tinubu. I know you are a very smart man. Smartness yẹn, eh? wá jókòó kẹ́ẹ̀rọ. Wípé ọmọ tèmi tó wà lẹ́yìn odi tó ń languish tí kì í dẹ̀ ṣe wípé torí ìdí kan àbí ìdí méjì ló ṣe ń ṣe dé tayọ pé ẹ pa àwọn bàbá mi mọ́ ẹ̀ẹ́dẹ̀ wó pé ọ̀nà ọ̀nà kan àbí kejì ó yẹ kẹ́ ẹ rí sí ọ̀rọ̀ Sunday májàsọ́lá Ìgbòho ọ̀ṣà ṣé ẹ rò pé ó yẹ kẹ́ ẹ rí sí àbí this is the way we will continue láti máa jẹ́ ẹrú for life yes ìjínigbé ó dínkù we, are, we can all see it yes we are working ìpànìyàn káwọ̀ ìlú ká pa gbogbo ìlú run ó dínkù fine we can all see that bẹ́ẹ̀ bá Tinubu after tẹ́ bá bọ́lẹ̀ ṣé gbogbo àwọn tí wọ́n ń ṣẹ̀mí lè ní bóyá after ọdún mẹ́rin lẹ bọ́lẹ̀ ni bóyá after ọdún mẹ́jọ ni ṣé àwọn ará bí wọn tún ní padà wọlé tí wọ́n apagbọn tó bá ń ṣẹ̀mí lè ní wọ́n ní ìfẹ́ tá a fẹ́ dìye òdenu bíi ká pàjẹ ká fi ṣata ni ẹni tó ṣe wúrẹ́ mọ́lẹ̀ tó ń fún ní pákí kì í ṣe torí ọlọ́run torí kéwúrẹ́ lè sanra kó lè bá a ní ọ̀rá dáadáa láti pàjẹ ni bàbá Tinubu kí ni Dubai ní we heard about Obasanjo and, and uh, Ibn Rashid when Dubai was desert tí wọ́n wá bá Ọbásanjọ́ ń gbà yẹn pé assist àwọn. And Obasanjo replied them that Dubai is a desert and nothing vital can come out of desert. He said it. That not vital can come out of desert. That òun ò lè yá wọn lówó now olóhùn ò lè yá wọn lówó now àwọn yẹn ló wá ṣe ìlú wọn dáadáa nísìn tí nàìjíríà wá ń lọ síbẹ̀ àwọn yẹn tó jẹ́ ọmọ tó in 1990s, early 1990s. àwọn yẹn ló wá ṣe ìlú dáadáa táyé wá ń gbọ́ wọn nísìn tí nàìjíríà wá ń lọ síbẹ̀. Si lọ bèrè owó lọ bẹ̀bẹ̀ fún pé ẹyọ báńdì kò lórí wa how come kí ló dé kí ló ṣẹlẹ̀ kí la ṣe why tá àdìsàbọ̀dọ̀ kù lọ́wọ́ lọ́wọ́ àbẹ̀wọ̀n pé àríṣe láríkà ni àríkà ni bàbá rẹ̀ gún ohun tẹ́ ẹ bá ṣe lénìí ọ̀rọ̀ ìtàn ni ló máa dà lọ́la tó di extent pé ìyá tó bí nínú wá kú yet ìyá yẹn àárín ọ̀kan ṣe sí ìyá wà ní mọ́ṣúárì ìyá tó filẹ̀ láàyè ó ti dòkú Sunday Igboho àti ìyá ò lè jọ jókòó sọ sọ̀rọ̀ papọ̀ I can see the video gba tí màmá yín sick àti tí màmá yín kú bẹ́ẹ̀ ṣe ń sunkún bíi tóótó you were crying like a baby which shows you know the importance and the value of mother ọmọ ìyá ni ẹ̀mí lára ọmọ Sunday Igboho will forever remember his mother and he will forever remember the way tí ìyá ẹ̀ fi kú wípé Nigerians denied him despite pé dáadáa ló ṣe fún wa especially ilẹ̀ Yorùbá despite pé àwọn kan dìde wọ́n ń takò wọ́n sọ ibi nípa tiẹ̀ nítorí kó dìde fún ìran Yorùbá abá Tinubu ẹ wo dáadáa Yorùbá nation tá à ń pariwo yìí ó pẹ̀lú tó gbé yín lórí àpèrè Yorùbá nation tá à ń pariwo yìí ó pẹ̀lú ohun tó mú yín jókòó sórí àpèrè tẹwàá yẹn ìgbà Tinubu ló wọlé o wọ́n gbé fún táwọn ò bá máa kí kama kama kama ẹni wo yányányányányányányán ni tó ṣẹlẹ̀ sí Abíọ́lá bóyá kò bá ṣẹlẹ̀ sẹ́yìn náà tí ò dẹ̀ sí ẹnìkan tó máa mú wọn sí ìlérí aláǹgbà ẹyọ kan tó ń mi orí tó ń fi kùn gbálẹ̀ lórí asán ni ajá yín ní ẹni lẹ́yìn Yorùbá nation lẹ́ṣẹ̀ pa ọ̀bọ ariwo táwa ń pa ìbẹ̀rù Sunday Igboho ó kún tó ṣẹlẹ̀ yìí tí wọ́n ní ẹjẹ́ àwò wọn o ẹjẹ́ àgbẹ̀ fún wọn o bàbá Tinubu gbogbo tá a bá ṣe láyé ẹjẹ́ á fi ohun tí ń jẹ́ ìbẹ̀rù Ọlọ́run ẹjẹ́ á máa fi kún ká máa rò pé tó bá ṣe léènì ọ̀rọ̀ ìtàn ló máa dà lọ́la. Ibn Rashid tó mú Dubai from desert to lọ ra plane when he got the money ó yẹ kí àwọn èèyàn bó tẹ́ pé Nàìjíríà Nàìjíríà kọ̀ láti láti assist wọn gbà yẹn ó ra plane ẹyọ kan nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ fèsì ni tourism nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ fèsì and which will be in the history of Dubai forever ó come ṣe tourism ó yá plane ní come máa káwọn èèyàn wọlé kó máa káwọn èèyàn jáde plane your kan lọ́wọ́ kọ́ra àwọn èèyàn wá one wọn wọ́n wá ń wòlù kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìlú wọn gbòòrò àwọn ni wọ́n wá ń um, skyscrapers which Guinness, Guinness Book of Records sọ pé ó máa jẹ́ the world tallest building Dubai is making money correct money one of the richest countries in Niger in the world only Dubai now they are making good money now kò sí wàhálà <laughs> wọ́n ti ní kí wọ́n gbé ban kó lórí Nàìjíríà and àwọn plane kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ yeah, Etihad Airlines and the Emirates Airlines wọ́n ní kó bẹ̀rẹ̀ share with immediate effect nígbà tí baba Tinubu àti Mohammed ibn Said the president of Dubai now tí want to conclude wọ́n ní káwọn plane yẹn bẹ̀rẹ̀ iṣẹ́ plane yẹn ò ní gbé wa lọ́fẹ̀ẹ́ sá o baba Tinubu àwọn plane yẹn ò ní gbé wa ní ọ̀fẹ́ o a máa sanwó ni and they will still generate owó lára wa many of our people will still leave Nigeria láti lọ ṣe tourism many of our politicians will still leave Nigeria láti lọ ṣe tourism ní Dubai <laughs> even our governors our senators our house of representatives àwọn adántàmádàní even if even if they are on holiday whenever they are on holidays they do go to Dubai for their holidays Dino Malaye lives in Dubai Atiku Abubakar <laughs> president to be nígbà lives in Dubai President, Bola, uh, President Mohamed Buhari, Aisha Buhari, lives in Dubai. Ìgbà tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀ tún lè ṣe. Kí governor of your State? Tó bá wà ní holiday. Kó lọ ṣe ọdún díẹ̀ lé àwọn resort kọ̀ọ̀kan ní Oyo State. Kó lọ síbi àwọn omi oríṣiríṣi tí ó ti tún ṣe tí wọ́n ti ra gbà yíká tí tí security ti wà ń bẹ àwọn òkè oríṣiríṣi òkè arẹrẹ ìdí arẹrẹ òkè gbá òkè àwo òkè whatever tó ti tún ṣe engineer Ṣèyí Mákindé is an engineer kí ló ná láti má lọ síbẹ̀ láti lọ ṣe holiday and during that time we will be posting it on the internet àwọn aráàlú òyìnbó or other countries in the world wọ́n rí pé ah this is Ọ̀yọ́ state this is the governor tó ń gbádùn tó ń gbádùn olùdíẹ̀ ní Ọ̀yọ́ state why tí governor Ṣèyí Mákindé of Ọ̀yọ́ state tí ò lè wá sí Lagos state kó wá wo olùdé kó wá ṣọlùdé àwọn tourist center tí Babájídé Sanwó-Olú ti tún ṣe tó ti kó ọlọ́pàá tó ti kó tó security síbẹ̀ wáyé ti wá Jídé Sanwó-Olú tí ò lè lọ ẹ̀hún eh, Àkúrẹ́ tí ò lè lọ Ondo state kó lọ wọ àwọn ibi tí sanwó ẹ̀hún eh, Àkẹ́tì tó ti tún ṣe wọ́n ti ṣe gbogbo ẹ̀ dáadáa. kí wọ́n fi security síbẹ̀ white Sanwó-Olú ò ní lè lọ síbẹ̀ wáì tí àkẹ́tì kò ní lè lọ sí ìlú míì ní ọ̀ṣun kó lọ wọ àwọn ibi tí wọ́n ti ṣe dáadáa tí Oyètọ́lá àbí kí lórúkọ tó wà ń bẹ̀ baba Jackson tó ṣe dáadáa wáì baba Jackson Adeleke tí ó ní lè lọ sọ́dá part of our country láti lọ pé kí náà ti ṣe síbẹ̀ especially in Yorùbá land tá a ní tó lè generate burúkú owó fún wa àwọn ẹgbẹlẹmì kú owó àwọn àwọn originality owó to lè generate fún wa why tí wọn ò lè lọ síbẹ̀ and lọ síbẹ̀ wọn tí ayé máa ta máa post yẹ àwa wà lórí internet máa bá wọn post yẹ the world will see it and i believe our tactics ni láti invite the world to their states to Nigeria as a country wípé we are blessed we are rich nígbà tí gọ́vnà fẹ́ lọ ṣe kínní ní fẹ́ lọ ṣe olùdé tó lọ Dubai you think if I am from another country and I want to do any holiday I will come to Nigeria if Nigeria governor cannot do holiday in Nigeria láwọn resort oríṣiríṣi tó fine Nigeria then definitely Dubai is the best and one of the richest according to Guinness Book of Records. <sighs> It's the most important city in the Middle East. The most important city in the Middle East. <sighs> <sighs> Dubai Gain is global. I don't know popular. Let's say, let me put it popularity in early nineties, Nigeria has been claiming the giant of Africa since nineteen sixty, And giant of Africa is now begging. <laughs> just like baba of baba baba of 63 years now begging ọmọ tí wọ́n bí ní 1990 pé ṣàánú wa kí lẹ̀yin kí lẹ̀yin rò lórí visa bound yìí yes i am not against it because i meant ah I àìmọye èèyàn wọ́n máa ń pè mí mo fi ń bọ́ta láìmọye ìgbà ìwà wuyì gbà wá o sọ̀rọ̀ nípa Emirates o wọ́n fìyà jẹ wá o wọ́n ṣe kinní kan o wọ́n fún wa ní visa o and I've been speaking about it I spoke many times about it so lifting the ban I am happy and lifting the ban I am not also happy because in the first place why tí àwa máa ṣe ọmọ ọ̀dọ̀ káàkiri don't we have what it takes to stay in our country and prosper? Don't we have the natural resources? Enough, even more than enough natural resources to stay in our country and prosper. Don't we? We have, right? Let me see how you feel about lifting ban on Nigeria, placing ban on Nigerians, on the airlines, on this, on that. We have to beg for other countries to help us. Láti jẹ́ ká wọlé wáṣọ ọmọ ọ̀dọ̀, láti jẹ́ kí àwọn doctors wa kán wá sílùú wọn wá gbálẹ̀. Whatever, tẹ́ bá think lórí lórí ban yẹn. Ban, I applaud you again, Mr. President Bola Ahmed Tinubu. I appreciate you at least a sì lè wọ́n ní kọ̀rọ̀ kinní kan ṣiṣan ju kinní kan lọ at least half bread is better than none at least a sì lè máa fi àwọn páálí wa àwọn certificate wa láti máa fi ṣọmọ ọ̀dọ̀ at least a sì máa ṣe yẹn láti máa rọ́wọ́ ti bẹ̀nu but my question is this why tí àwọn òlu tó kù lè máa bẹ àwa náà láti wá sílùú wa let me see what you feel what you think or what you feel in the comment section ẹ fẹ́ sun sókè tẹ bá sun. Yorubawuyi will mi Yorubawuyi mo ń jẹ́ in case you are seeing me for the first time I am the one and only Akalolo of Yorùbá nation adáwọn ọ̀fìlẹ̀ Yorùbá òpin méjì ọmọ jọmọ lọ ìyá olóyè ló ní tẹ́ bá sùn sókè tí n notification button yín kalẹ̀ fún ẹ̀yin tẹ́ follow me tele tele. tẹ all ẹ máa mi wobi bí ìran ẹni ba wá rí mi for the first time subscribe button yín ẹ tẹ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ fún kò ṣe ti ń rí mi tí n bá ti video dọ́ọ̀pù fídíò báyìí ẹ máa gba kíá ẹ ti gbọ́ e tẹ notification button ẹ wá ṣí ẹ fídíò yìí kó tún wá kan bàbá Tinubu lára àwọn ẹ ṣe ògbẹ́ntẹ máa ń bá mi ṣí ẹ fídíò I know you do share my videos ló ń kàn wọ́n lára àìmọye àwọn tá ti pariwo lórí Yorùbá wò yìí tí wọ́n dẹ̀ ṣe nǹkan ẹ tún máa bá wa ṣí ẹ fídíò yìí torí ti májàsọ́lá Ìgbòho Nitori nítorí tọ́lọ́wọ̀n ọba nítorí ti Àdìsá ọmọ Adéyẹmọ nítorí gbogbo àwọn tá jẹ́ Yorùbá pátápátá kí ẹ̀bá Tinubu mọ̀ wípé táwọn bá kó ńbẹ̀ lẹ́nì táwọn àti láàwí àwọn ará bí tó má tún débẹ̀ wọ́n á tún bàjẹ́ ni ẹ bàṣẹjẹ́ òbí tí ń so lẹ́rùn làwọn àwọn á tún fọ́ lójú ni the same way tí wọ́n fọ́ iṣẹ́ àwọn bàbá Awólọ́wọ̀ lójú wọ́n á tún fọ́ ẹ̀ náà lójú ni see you on the next.